àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ káalẹ́ àsìkò iṣẹ́ àtàárọ̀ ẹ káàbọ̀ sí yàrá ìròyìn ti ìkànnì Yorùbá Broadcasting Network YBN ìkànnì tó ń fi Yorùbá pọ́nbélé tí ò lábùlà gbé ìròyìn àti ètò rẹ̀ ọlọ́kùn òjọ̀kan jáde wọ̀nyí ni àgbéyẹ̀wò ìròyìn fún ti àṣálẹ́ yìí látẹnu Ṣèyí ìpàdé ọ̀la tó jẹ́ oníròyìn yìí ṣáájú ẹgbẹ́ okó tó wà nínú ìròyìn náà gómìnà ọbaṣẹ́kìtì ìpínlẹ̀ èdò ti kéde owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin seventy thousand naira ní ìpínlẹ̀ ọ̀hún ọ̀wọ́n gógó epo pẹntiró àti àrírà rẹ̀ ló ti tún búrẹ́kẹ́ láwọn agbègbè bíi ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ọ̀ṣun Kwara tó fi mọ́ àwọn apá àbòmí tó fi dólùlù lẹ́wà Àbújá aṣòfin àgbà kan rèé tó kẹ́gbàjarè pé ó kéré tán òun ná owó tó tó bíi mílíọ̀nù kan náírà lórí epo dísù àti iná ọba lóṣù kan ìjọba ìpínlẹ̀ èkó ló ti bẹ̀rẹ̀ àyẹ̀wò fún àwọn tó jẹ́ arìnrìnàjò lọ sí ilẹ̀ mímọ́ ti mẹ́kà ní ọdún yìí àwọn agbébọn jí ọmọdé kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama àti bàbá rẹ̀ gbé ní ìpínlẹ̀ ondo bẹ́ẹ̀ làwọn tó sì jí gbajúgbajà òǹkọrin ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan gbé ń béèrè fún owó tó tó bíi ẹgbẹ̀rún lọ́nà igba owó dọ́là two hundred thousand dollar adelabu sọ ọ́ mọ̀ pé àwọn oníbàárà náà bá tí kò bá ti lo ná tó wákàtí tó tó ogún lójúmọ́ kan ni wọ́n ní farakásá ti owó eléyìí tó jẹ́ ti ẹ̀lékún owó náà bá tánṣẹ̀ gbé jáde ilé-ẹjọ́ ti fọwọ́ sí pé kí àjọ tó ń gbógun ti wàjọba lórílẹ̀‐èdè nàìjíríà EFCC gbẹ́sẹ̀ lé àpò ìkówósí tó tó bíi ẹgbẹ̀rún kan àti mẹ́rìnlélógóje one thousand one hundred forty six bank account wọ̀nyí àti àwọn ìròyìn míì lẹ́ẹ̀ máa láǹfààní àti gbọ́ nígbà tí a bá lọ sókè lọ́run tá a bá padà dé tá a máa mú ìròyìn wá fún yín lẹ́kùnrẹ́rẹ́. ọ̀ràn wà nínú ìròyìn fáṣálẹ̀ tòní àwọn òṣìṣẹ́ wọléwọlé ìjọba ìpínlẹ̀ èkó lábẹ́ iléeṣẹ́ ìjọba tí ó ń rí sí ọ̀rọ̀ àyíká Lagos State Environmental Sanitation Corps kai ti lé àwọn òǹtajà bẹ́ẹ̀ ni wọ́n wó àwọn ilé ìtajà kò tọ́ ní ẹ̀gbẹ́ ọgbà ilé ẹ̀kọ́ kan ní ìtìrẹ́ alámòjútó fún ọ̀rọ̀ àyíká àti omi ní ìpínlẹ̀ Èkó Tókunbọ̀ Wahab ló fi èyí léde lójú òpó ayélujára X rẹ̀ lónìí ti ṣe ọjọ́ ajé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹrin April twenty nine twenty twenty four ó ní àwọn òǹtajà yìí ni wọ́n kọ́ ibùsọ̀ kòtọ́ sí ẹ̀gbẹ́ ọgbà Ansarudeen Primary School eléyìí tí ó wà ní àdójúkọ ààfin onítìrẹ àti Ansarudeen Girls Grammar School odò ẹran ìtìrẹ ọ̀rọ̀ ọ̀wọ́n gógó epo ló ti fa iṣu atayanyan ní ilé epo NNPC kan ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn awakọ̀ àti ọlọ́kadà ni wọ́n ṣí sí ilé epo NNPC yìí láti ra epo petrol bẹ́ẹ̀ làwọn oníkẹ́ẹ̀gì ò lóǹkà èrò pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ agbára àwọn òṣìṣẹ́ ilé epo náà ká wọn eléyìí tí ó mú ọ̀gá àgbà ilé epo náà pé àwọn ọmọ ológun orí omi Nàìjíríà Nigerian Navy láti wá ṣe àkóso epo títà ọ̀hún ìyàlẹ́nu ńlá ló jẹ́ nígbà tí àwọn ọmọ ogun orí omi yìí bẹ̀rẹ̀ sí ní lu àwọn oníbàárà pẹ̀lú búlálà àlòbami ni wọ́n fi àwọn ènìyàn ṣe bí ẹni tí ó lu ẹ̀gúsí bàrà lọ̀rọ̀ bá di bóòlò yàgò nígbà tí àwọn ènìyàn gan ni àwọn ọmọ ológun yìí níbi tí wọ́n ti ń gba ẹgbẹ̀rún márùn-ún five thousand naira owó kọ́bẹ́ lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n sì ń ṣílẹ̀kùn àbájáde fún wọn láti wọlé wá ra epo láwọn ènìyàn bá ya bò wọ́n tí ó fi di wípé apá ò wọn mọ́ èyí ni ó fà á tí ọ̀gá ilé epo yìí ṣe ní kí wọ́n pa ẹ̀rọ amúnáwá kí wọ́n sì má jẹ́ kí ẹnikẹ́ni ó wọlé láti wá ra epo mọ́. fọ́nrán kan ló ti gba orí ayélujára kan níbi tí àwọn òṣìṣẹ́ ilé epo Total kan tí ó wà ní Ìgandò ní ìpínlẹ̀ Èkó ti kàn án nípá fún àwọn oníbàárà wípé àfi kí wọ́n ra ìpápánu meat pie síwájú kí àwọn tó lè ta epo fún wọn. bó tilẹ̀ jẹ́ wípé iléeṣẹ́ NNPCL Nigerian National Petroleum Corporation Limited fi àwọn ènìyàn lọ́kàn balẹ̀ wípé epo yóò sùn wá bọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n ń kojú ọ̀wọ́n gógó epo eléyìí tí ó sì ń mú ìnira ńlá bá wọn. ní ìbámu pẹ̀lú ìròyìn yìí àwọn alákòóso iléeṣẹ́ elépo total total energies ti ṣèlérí láti ṣe iṣẹ́ ìwádìí lórí fọ́nrán èyí tí ó gba orí ayélujára kan ní ilé ìtajà wọn tí ó wà ní ìgàndò níbi tí àwọn òṣìṣẹ́ wọn ti kàn án nípa fún àwọn oníbàárà wípé àfi kí ra meat pie síwájú kí wọ́n tó ta epo fún wọn. irú rubbish wo lè lè e báyìí you must go buy meat pie before you buy fuel is this place open for a meat pie or open for a fuel station eh? irú rubbish wo lè lè e? àmọ́ gbọ́. ọ̀làǹrẹ̀wájú ọ̀làtúnjì ló ń jábọ̀ ìròyìn fún ìkànnì yorùbá broadcasting network ybn. ẹ káàbọ̀ padà wọ̀nyí ni ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ìjọba ìpínlẹ̀ Ògùn ló ti gbé iléeṣẹ́ kan eléyìí tó yẹ pé ọkọ̀ àjàgbé egbò rẹ̀ ló lọ́wọ́ nínú ìdúgbàmù afẹ́fẹ́ ìdáná gáàsì eléyìí tó wáyé lágbègbè ti ìta ọ̀sìn lópin ọ̀sẹ̀ tó wáyé kọjá yìí àpé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lágbègbè ti ìta ọ̀sìn nílùú Abẹ́òkúta tí ṣolú ìlú ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ àbámẹ́ta tó wáyé yìí níbẹ̀ ló sì mú kí gómìnà ti pàṣẹ pé kí wọ́n ṣe àwọn àtúnṣe ọlọ́kùn òjọ̀kan àti àwọn ìgbésẹ̀ lójúnà àti rí pé wọ́n fi ara rọ àwọn tó fara káṣá nú ìṣẹ̀lẹ̀ ọ̀hún gómìnà kò tún ṣàṣọ mọ̀ pé ìwádìí ọ̀rìnrìnkìn lórí ọ̀rọ̀ ọ̀hún òun ni wọ́n gbé jáde lára àwọn ìgbésẹ̀ tíjọba ti wá gbé báyìí ni pé wọ́n ti gbé iléeṣẹ́ ọ̀hún torúkọ rẹ̀ jẹ́ Gasco Marine Limited tìpa báyìí tàbá pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló yẹ pé ó mú ẹ̀mí ẹnìkan lọ táwọn mìíràn sì farapa ọ̀pọ̀lọpọ̀ dúkìá àti okòwò ló bàjẹ́ tíbi náà ti jóran àwọn ilé àti àwọn ṣọ́ọ̀bù tó jẹ́ ilé ìtajà ọlọ́kùn òjọ̀kan àgbálẹ̀gbẹ́ fún gómìnà lórí ọ̀rọ̀ àyíká àti mímú kí nǹkan bọ́ sí ipò ààtò láìka ìyẹn Farouk Akíntúndé ló fi ọ̀rọ̀ ọ̀hún léde lásìkò tí ó ń gbé ilé iṣẹ́ ọ̀hún tì pa ó ní ìwádìí ilé ìtàn tó wọ́n ṣe ṣe lórí ti ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣe mọ̀ pé àìkáràmásìkì àwọn iṣẹ́ àti ojúṣe ilé ìtọ́jú kí iléeṣẹ́ ọ̀hún ṣe ló ṣokùnfà bí ọkọ̀ àjàgbéjọ rẹ̀ ọ̀hún ṣe lọ ṣe lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ aburú ọ̀hún ó ní àwọn tó yẹ gẹ́gẹ́ bí àtúnṣe òun ní iléeṣẹ́ òun ò ṣe lára ọkọ̀ òun kó tó di pé ó lọ forí sọ ìgànná eléyìí tó sì mú kí ó gbiná níbi tó ti ṣe ikú àwọn èèyàn tó tún mú kí àwọn mìíràn farapa tọ́pọ̀lọpọ̀ dúkìá sì bá lọ wá ní ìjọba ni kò ní í faramọ́rúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó máa ṣẹlẹ̀ gómìnà Godwin Obaseki ti ìpínlẹ̀ Edo ti kéde ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin seventy thousand naira gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ tó kéré jù fún àwọn òṣìṣẹ́ tó jẹ́ ti ìjọba ní ìpínlẹ̀ Edo Ribiso ó ní owó ọ̀nà ṣe lékún láti ẹgbẹ̀rún lọ́nà ogójì sí ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin yẹn from forty thousand naira to seventy thousand naira eléyìí tó pé ó sì bẹ̀rẹ̀ ní wàrà ṣẹṣà eh, láti ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún tẹ̀wá ń bẹ̀ yìí ní àwọn ìgbésẹ̀ ọ̀hún ló jẹ́ eléyìí tó pé wọ́n gbé báyìí lójúnà àti rí pé ara rọ àwọn òṣìṣẹ́ pápá jùlọ níbi tí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ìnira lẹ́ka ti tọrọ ajé tó ń gbéná wojú olúboko ti ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pápá jùlọ àwọn òṣìṣẹ́ Ọbaṣẹ́kì sọ̀rọ̀ yìí lásìkò tó ń bá wọn ṣiṣọ́ lójú ilé eléyìí tó ń fi sọ ọkọ̀ àwọn òṣìṣẹ́ eléyìí tó ń jẹ́ pé lórúkọ ti ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún tó jẹ́ aṣòfin lọ́wọ́ yìí ìyẹn Adams Oshiomhole òun náà fi sọ lórúkọ ní bí ìjọba àpapọ̀ tí wá di pé wọ́n bá tún wá gbé owó òṣìṣẹ́ tó kéré jùlọ jáde eléyìí tó tún pọ̀ ju iye tí òun kéde yìí lọ òṣèjọba òun ṣetán láti tún ṣèkéde ẹ̀ẹ́lẹ́kùn owó òṣìṣẹ́ tuntun fáwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ ọ̀hún ó ní ẹ̀kúnrẹ́rẹ́ àti àlàyé lórí iye owó ọ̀hún àti owó oṣù tuntun ọ̀hún òun náà máa fi tó àwọn òṣìṣẹ́ létí bí ó bá ń bá wọn sọ̀rọ̀ ní ọjọ́ kìíní oṣù karùn-ún tó jẹ́ ọjọ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí. ọ̀wọ́n gógó epo bẹntiró àti àìríra rẹ̀ ló tún ti búrẹ́kẹ́ ní àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ọ̀ṣun Kwara tó ìmúlùlù lẹwa Àbújá àtàwọn ibòmíì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ ọ̀hún ló jẹ́ pé rítò lọ́gbọ̀nrangọdọ láwọn ilé epo ní jẹ́ àwọn ilé epo wọ̀nba tí wọ́n sì ń ta epo ọ̀hún òun ló jẹ́ ilé ètò tí mú kí ìnira bá àwọn arìnrìnàjò tó fi mọ́ àwọn awakọ̀ lórílẹ̀‐èdè yìí ẹbí wọn ti fi ọ̀rọ̀ ọ̀hún léde ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ta epo ọ̀hún ló jẹ́ pé wọ́n ti fi owó lé tó jẹ́ pé wọn ò sí ní rà pẹ̀lú bí púpọ̀ nù àwọn ilé epo ṣe gbé àwọn ilé epo wọn ti pa látàrí pé wọ́n sọ ọdún pé kò sí epo ọ̀hún nílẹ̀ àti pé àwọn ò rí rà àwọn bá àwọn tó ń ta epo ọ̀hún lọ́yẹ́ pé wọ́n ti ṣòwò le tó sì jẹ́ pé àtògúdórógbó òun ni àwọn awakọ̀ ń tò kó tó di pọ́n rí àwọn epo ọ̀hún rà eléyìí ló sì ṣokùnfà bí àwọn awakọ̀ ṣe fi owó lé iye tí àwọn èrò ọkọ̀ ń san báyìí bákan náà ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn arìnrìnàjò ló jẹ́ pé wọ́n dúró fọ́pọ̀lọpọ̀ wákàtí láwọn bùdókọ̀ tí àwọn mìíràn sì bínú padà sílé ní gbogbo àwọn ìgbésẹ̀ ọ̀hún ló jẹ́ pé ó ti wá fún àwọn tó ń ta epo ọ̀hún lọ́jà bàràdà tí a mọ̀ sí black market a sì mọ láǹfààní àti máa tajálá epo kan ní iye tó tó bí ẹgbẹ̀rún kan sí ẹgbẹ̀rún kan àti igba náírà one thousand naira to one thousand two hundred naira àjọ tó jẹ́ ti alágbàtà epo tó jẹ́ ti aládàáni tá a mọ̀ sí ipman ti wá di ẹ̀bí ọ̀rọ̀ ń lu bí wọn ò ṣe rí àwọn epo ọ̀hún gbà ní láìpẹ́ láìjìnà òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa rí wọn gbà tí wọ́n sì máa pín epo ọ̀hún tí ò délé tí ò dòkò ògbé sí àwọn aráàlú láti fọwọ́ wọ́nú lórí ọ̀rọ̀ ọ̀hún àwọn ìpínlẹ̀ ìdílé lọ́kànjọ̀kan ní kálukú náà sì ń gbé ìgbésẹ̀ ló jẹ́ lójúnà àti pé wọ́n dẹ́rọ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ìnira eléyìí tí èèwọ̀ epo tó lọ sókè ọ̀hún àti àìríra rẹ̀ tó ń kó bá aráàlú. ọkùnrin kan tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Rádíkà Bíbálẹ̀ ni ó ti gbẹ̀mí ara rẹ̀ látàrí pé kò láǹfààní àti san owó ilé eléyìí tó ń gbé ní ìpínlẹ̀ Èkó ọ̀rọ̀ ọ̀hún ló búrẹ́kẹ́ lásìkò tí ẹni tó jẹ́ onílé rẹ̀ tí a mọ̀ sí láńlọ́ọ̀dù fún un ní ìwé pé kó kẹ́rù kúrò nílé tí a sí quit notice látàrí pé kò láǹfààní àti san owó ọ̀hún ní owó ọ̀hún tó jẹ́ pé ẹgbẹ̀rún lọ́nà márùndínlógójì thirty five thousand naira ní tẹ́lẹ̀ ṣùgbọ́n ní báyìí wọ́n ti sọ owó ọ̀hún di ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta ìyẹn eh, sixty thousand naira ní arákùnrin ló yẹ pé látàrí tí ó yẹ pé ìnira tó ń kojú lẹ́ka ti ètò ọrọ̀ ajé àti bí kò ṣe láǹfààní àti sanwó yàrá kan tó ń lò ní ìpínlẹ̀ Èkó ọ̀hún san òun ló jẹ́ ilé tó ti ń fi kọrin lẹ́gbàá gbogbo sí ìyàwó rẹ̀ létí pé ó ṣeéṣe kí òun gbẹ̀mí ara òun látàrí bí gbogbo bí nǹkan ṣe lọ yìí ní ìṣẹ̀lẹ̀ òun ló sì ṣẹlẹ̀ ní agbe ti mọ́ṣáláṣí ní òpónà ti ẹ̀gàn láìgbé ìgàndò ìyẹn nípínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ti fi ọ̀rọ̀ òun léde wọn ní arákùnrin ọ̀hún lọ́ọ́ pé lásìkò tó dé arídé láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ láti agbègbè ibà òun ni ó fi tó arákùnrin kan létí pé òun ti ra oògùn apakòkòrò eléyìí tó wà lọ́wọ́ òun tí òun ó sì lọ gbé jẹ ọ̀rọ̀ ló mú kí arákùnrin ọ̀hún sáré lọ dìgbàdìgbà lọ sílé ìtajà tí ìyàwó rẹ̀ tó ti ń tajà ló sì lọ pè wá ṣùgbọ́n kó tó dé wọ́n ti arákùnrin ọ̀hún ti gbé àwọn oògùn olóró òun jẹ bẹ́ẹ̀ ló jẹ́ pé ó jẹ́ ilé ìtàn pé wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ibi tí àwọn dókítà sọ́nà alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó benjamin hundeyin sọ ọdún pé wọn ti fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí àti pé òun ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọ̀hún lọ́dọ̀ àwọn tó jẹ́ ti ọ̀gá ọlọ́pàá fún ti ẹkùn ti ìgàndò eléyìí tí wọ́n sì máa fi tó àwọn akọ̀ròyìn létí bó bá ṣe jẹ́ ọwọ́ àjọ tó ń gbógun ti oògùn olóró lórílẹ̀‐èdè nàìjíríà ndl ti dọwọ́ tó arákùnrin kan eléyìí tí wọ́n ká oògùn ọlọ́kùn òjọ̀kan eléyìí tí yẹ bí àwọn oògùn olóró tí a mọ̀ eléyìí tó pé òun náà ká mọ́ ọ lọ́wọ́ ní pápákọ̀ òfurufú ti Murtala Muhammed tó wà lágbègbè Ìkẹjà ìyẹn ní ìpínlẹ̀ Èkó alukoro fún àjọ tí NDLEA Fẹ́mi Ọbáfẹ́mi ló fi ọ̀rọ̀ ọ̀hún léde ó ní afurasí ọ̀hún lè tẹ pé ó jingiri nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún àti nínú máa gbé oògùn olóró ọ̀hún lọ pé ó fẹ́ tẹkọ̀ létí pé oògùn olóró ọ̀hún lọ sílẹ̀ Italy ó ní kọ́ṣẹ́ òun jẹjẹ torí pé àwọn tó gbéṣẹ́ ọ̀hún náà ti sọ́dún pé wọ́n fún un ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin owó euro yẹn seven hundred euros eléyìí tó yẹ pé bí òun bá fi láǹfààní àti gbé ọjà ọ̀hún débẹ̀ láìsí ìdíwọ́ kan lọ́wọ́ ó ní ọjà tó jẹ́ oògùn olóró ọ̀hún náà kó sínú àwọn ohun tẹnujẹ bíi ẹ̀gúsí àti àwọn nǹkan míì eléyìí tí wọ́n sì ṣe pẹ́pẹ́ fúrú láti má jẹ́ kí àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò bá lè mọ̀ ṣùgbọ́n látàrí ìwádìí àti lílo ohun ẹ̀rọ olótí àṣírí rẹ̀ síta eléyìí tó ti pé lásìkò tí ó fẹ́ máa kó pápákọ̀ òfurufú ọ̀hún òun ọ̀rọ̀ tòótọ́ sì gbé jantolo kó tó di pé ìwádìí fi hàn pé oògùn olóró ló wà nínú àpamọ́wọ́ eléyìí tó ń gbé ọ̀hún aṣòfin àgbà kan lórílẹ̀‐èdè nàìjíríà tó ń ṣojú ti àárín gbùngbùn ti ìpínlẹ̀ ọ̀ṣun ìyẹn aṣòfin àgbà olúbíyí fádèyí òun ló ti ké gbàjarè pé ìnira ni owó náà ba àti owó dísù ń kó bá òun lọ́wọ́ yìí ní ó kéré tán mílíọ̀nù kan náírà ni òun fi ń gbọ́ bùkátà à ń sanwó náà ba àti owó tó fi ń ra epo dísù lóṣù kan báyìí ó ọ̀rọ̀ òun ni kò sì lè wọ̀ mọ́ pẹ̀lú bí ìnira òun ṣe fẹ́ kọjá eléyìí ó kọjá àfaradà báyìí ó sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń ṣe àpérò bóyá kí wọ́n gbégi lé ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́kùn owó náà ba lórílẹ̀‐èdè nàìjíríà tẹ̀wá pé àjọ tó ń bójútó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú náà ba ló ti kéde pé àwọn tó jẹ́ pé oníbàárà náà ba tó wà ní ọ̀wọ́ kínní tí a mọ̀ sí band a òun ni wọ́n ń láǹfààní àti lo iná eléyìí tí wọ́n sì jẹ́ kí ẹ̀ẹ́dẹ́kùn ọ̀hún kó máa jẹ́ eléyìí tí wọ́n máa sanwó fún un ó ní owó ọ̀hún ló jẹ́ eléyìí tó pé yóò jẹ́ kí wọ́n máa ríná lò kí wọ́n sì tún rí àǹfààní àti rí pé wọ́n gbọ́ bùkátà eléyìí tó ní ṣe pẹ̀lú ohun tí yóò jẹ́ kí iná ọba kó dòrè alákòóso fún ọ̀rọ̀ iná ọba lórílẹ̀‐èdè nàìjíríà alàgbà adébáyọ̀ adélábù náà kí ọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn ó ní àwọn oníbàárà tó wà ní ìpín ti ha tí a sí bande ọ̀hún òun ló jẹ́ eléyìí tó pé wọ́n ń loná fún ó kéré tán wákàtí tó tó bíi ogún lójúmọ́ kan ṣùgbọ́n lásìkò tí wọ́n wá ń ṣe ìjíròrò ọ̀hún aṣòfin fàdèyí sọ ọ́ dùn pé òun gẹ́gẹ́ bí ẹnìkan tí òun náà ti mọ̀ ní ní ìmọ̀lára tí iná bá òun lára ló yẹ pé ó kéré tán ó tó tó bí mílíọ̀nù kan náírà ni òun ná lórí iná ọba àti owó ti epo dísù ó ní bí kì í bá ṣe pé látàrí pé iná ọba òun ò dúró gẹ́gẹ́ bí wọ́n ti ṣèlérí ó ní òun ò nílò àtúntún máa da owó sí ìhànra epo ti dísù bí wọ́n bá lè fún òun níná ní iye wákàtí eléyìí tí wọ́n fẹnu kò sí ọ̀hún wọ́n ní wọ́n ṣe àgbéyẹ̀wò ọ̀hún láti mọ̀nú odó eléyìí tí wọ́n dọ̀rọ̀ ńlá sí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀lẹ́kùn náà bá òun ìgbìmọ̀ kan tó jẹ́ ti ilé ẹjọ́ kan tó jẹ́ ti ilé ẹjọ́ tó ń rí sí àwọn oníbàárà ni ó ti ní kí iléeṣẹ́ multichoice sì káfàróná lórí ìpinnu rẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní gbé owó tuntun jáde fún àwọn tó jẹ́ oníbàárà rẹ̀ ṣàbá pé iléeṣẹ́ ọ̀hún ló ti kéde pé àwọn oníbàárà rẹ̀ tó ń lo àwọn ẹ̀rọ rẹ̀ bíi DSTV àti GoTV wọ́n máa láǹfààní àti san owó tó lé sí ètò ọ̀sán tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún yìí lọ iléeṣẹ́ ọ̀hún ló sọ ọ́ dúnmọ̀ pé gbogbo àwọn ìgbésẹ̀ ọ̀nà gbé látàrí àwọn bí nǹkan ṣe lọ tó sì fẹ́ mú amú ìnira bá iṣẹ́ ilé tó ń ṣe ọ̀hún ṣùgbọ́n àìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta ilé tó ń gbọ́ ètò ọ̀hún ilé ẹjọ́ náà ilé tí adájọ́ Saratu Ṣàfi tó léwájú fún un nígbà tí ó ń gbé ẹjọ́ ilé tí ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Festus Onífádépè ló kọ tẹ̀ tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ Ejiro Awari Toma òun ló yẹ kí ó sọ ọdún mọ̀ pé kí iléeṣẹ́ ọ̀hún ṣèkáfà rúná eléyìí tí wọ́n fi títí ìgbà tí wọ́n fi parí ìwádìí àti ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún ní ọ̀rọ̀ ọ̀hún ló yẹ pé ó jẹ́ eléyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ oníbàárà òun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kanra lórí owó tuntun tí iléeṣẹ́ ọ̀hún gbé jáde báyìí ẹ̀wẹ̀ àwọn ajínigbé tó jẹ́ agbébọn kan náà ti tún jí gbajúgbajà òǹkọrin ọmọ orílẹ̀ nàìjíríà tí orúkọ jẹ́ Good News Èmúẹmù eléètò yẹ pé gbogbo ẹ̀ mọ̀ sí Jínéǹsì eléètò yẹ pé ní ìpínlẹ̀ Delta ni wọ́n ti jí gbé lóòrọ̀ òní ní àfẹ̀mọ́jú òní ti ṣe ọjọ́ ajé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹrin April twenty nine òun ló jẹ́ ilé ìtàn tó lásìkò tó ń darí bọ̀ níbi ètò kan tó lọ ṣe ẹni tó jẹ́ tó jẹ́ alábòjútó rẹ̀ tí a mọ̀ sí mánéjà tí orúkọ rẹ̀ jẹ́ obas nice òun ló yẹ pé orí kó yọ tó sì rọ́wọ́ náà sákò lákàtà ti àwọn ajínigbé ọ̀hún ṣùgbọ́n báyìí àwọn ajínigbé ọ̀hún ti wá béèrè pé owó eléyìí ti rẹ̀ tó bí ẹgbẹ̀rún lọ́nà igba owó dọ́là two hundred thousand dollars gẹ́gẹ́ bí owó tí wọ́n gbà kó tó di pọ́n lè tú sílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ ọ́nà pé bí wọ́n bá fi fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ẹ̀ṣọ́ aláàbò bí iléeṣẹ́ ọlọ́pàá létí ó ṣeéṣe kán gbẹ̀mí òǹkọrin ọ̀hún ni wọn ò fìbi tí wọ́n lọ gbé owó ọ̀hún sí láàrin ọjọ́ márùn-ún eléyìí tí wọ́n sì rí pé àti ibi tí wọ́n ti rí láǹfààní àti gba òǹkọrin ọ̀hún padà lọ́wọ́ wọn. nínú gbogbo ìgbésẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan làwọn máa wò bí wọ́n bá ṣe ń ṣèkọbi ara sí ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n ò sì já wọn níyàn ni mo bá fi wá gbọ̀ràn láti wí pé wọ́n fẹ́ dáwọ́ wú ó ṣeéṣe kí ẹ̀mí òǹkọrin ọ̀hún kí ó bá a lọ. nínú ìròyìn tó tún farapẹ́ àwọn ajínigbé ni wọ́n rẹ́bùrú bàbá kan àti ọmọ rẹ̀ ní agbègbè kan ní ìpínlẹ̀ Ondo bàbá ọmọ ọ̀hún Malik Ọ̀nàsẹ̀ ló jẹ́ bàbá ọmọ tí orúkọ rẹ̀ Jethro Ọ̀nàsẹ̀ eléyìí tó pé ó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ti àwọn ológun ojú omi tá a mọ̀ sí Navy Secondary School eléyìí tí wọ́n jẹ́ pé lásìkò tí bàbá ọmọ ọ̀hún mú ọmọ ọ̀hún kò nílé ẹ̀kọ́ lọ sílé òun ni àwọn agbègbè ọ̀hún rẹ́bùrú wọn lójú ọ̀nà eléyìí tí wọ́n sì gbé wọn lọ síbi tí ẹnikẹ́ni ò tí ì mọ̀ báyìí ní lágbègbè òpópónà tó lọ láti ìpínlẹ̀ Èdó sí ìpínlẹ̀ Ondo òun ni ó jẹ́ eléyìí tí wọ́n darí wọn gbà lásìkò tó ń gbé wọn lọ ṣùgbọ́n tẹ́nikọ́ ni ò tí ì lè sọ ní pàtó báyìí ibi tí wọ́n gbé wọn lọ báyìí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Fúnmiláyọ̀ Ọdúnlámì Omísànyà tó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ fún àwọn akọ̀ròyìn sọ ọdún pé ìgbésẹ̀ ti lọ lọ́wọ́ lójúnà àti dóòlà àwọn bàbá lójúnà àti dóòlà bàbá òun àti ọmọ rẹ̀ tó jẹ́ akẹ́kọ̀ọ́ òun kò lákàtà àwọn ajínigbé àti láti fi ọwọ́ ṣìkó òfin mú àwọn ajínigbé ọ̀hún láti fojú wọn winá òfin ó ní iléeṣẹ́ ọlọ́pàá nìkan kọ́ ló ń gbègbésẹ̀ ọ̀hún ṣùgbọ́n pẹ̀lú àjọṣe pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ológun ojú omi tí a mọ̀ sí navy òun náà ti jọ ń tanáwádìí ọ̀rọ̀ lójúnà àti ṣàwárí àwọn èèyàn ọ̀hún ọ̀dọ́mọkùnrin kan tó jìngírin nínú ká máa já ọ̀kadà gbà lọ́wọ́ àwọn aráàlú tí orúkọ rẹ̀ ń jẹ́ Bernard Shadrack olótùwà lákòlò iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì báyìí wọ́n ní agbègbè Ọ̀yẹ́ Èkìtì náà ti rọ́wọ́ tó afurasí ọ̀hún eléyìí tó pé fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé ó máa ń já ọ̀kadà gbà lọ́wọ́ àwọn tí ó ní ọ̀kadà ọ̀hún wọ́n ní òun àti nǹkan tó jẹ́ ọ̀gá rẹ̀ ni wọ́n jọ dúró gẹ́gẹ́ bí èrò ọkọ̀ eléyìí tí wọ́n sì dá ọlọ́kadà dúró wọ́n ní ní kété tí ọlọ́kadà bá dó báyìí ni wọ́n yọ àwọn nǹkan tó jẹ́ bí ìjà olóró sí tí wọ́n sì gba ọ̀kadà ọ̀hún kúrò lọ́rọ̀ wọn ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹrin tí a wà nínú rẹ̀ yìí April twenty fifth òun ló jẹ́ eléyìí tó pé ọwọ́ pálábá rẹ̀ ségi ní òpópónà ti Ẹ̀gbẹ́ ní abẹ́ ìjọba ìbílẹ̀ ti Ọ̀yẹ́ Èkìtì níbi tí wọ́n ti rọ́wọ́ tó wọ́n ní lásìkò tó fẹ́ẹ́ gbìyànjú àti gba ọ̀kadà kan òun ni arákùnrin ọ̀hún kégbàjarè tí àwọn aráàlú sì sógbà rẹ̀ ilé tí wọ́n sì mú ọ lẹ́kọ́ tó di pọ́n rọ́wọ́ tó arákùnrin Ṣádraàkì ọ̀hún ní bó tilẹ̀ pé eh, ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ òun rí pápá bora ṣùgbọ́n orí òṣè Ṣádraàkì lóore tí wọ́n sì ti mú sákóló báyìí ó jọ pé kàn ṣèwọ̀n jẹjẹ pé òun ti wà nínú iṣẹ́ òun láti ọjọ́ mélòó kan sẹ́yìn àti pé láti ìpínlẹ̀ ti Ẹdó ni òun àti ẹnìkejì ọ̀hún tó jẹ́ ọ̀gá ọ̀hún làwọn ti jọ wá sí ìpínlẹ̀ Èkìtì ní oṣù kọkànlá ọdún tó kọjá iléeṣẹ́ ọlọ́pàá ti wá sọ ọdún pé ní báyìí eléyìí tí wọ́n lọ́wọ́ ti tó ọ̀hún wọ́n fojú rẹ̀ wé ní òfin alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkìtì sunday abutu ló fi ọ̀rọ̀ ọ̀hún léde ó sọ ọdún pé ìwádìí ń lọ lọ́wọ́ eléyìí tó pé ní kété tán bá ti parí ìwádìí ọ̀hún wọ́n fojú afurasí ọ̀hún balẹ̀ ẹjọ́ láti jẹ́ ẹ̀kọ́ fún àwọn tó tún fẹ́ fi irú aṣọ bẹ́ẹ̀ ṣòro ilé iṣẹ́ tó ń pèsè ohun tẹnu oúnjẹ tí a mọ̀ sí Indomie ló ti sọ ọ́ mọ̀ pé òun mọ̀ọ́mọ̀ mú ẹ̀dínkù bá iye owó tí òun ta àwọn ohun tó jẹ́ tó ń pèsè ọ̀hún látàrí pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó ti ń gbéra sọ tàbí pé láìpẹ́ yìí ló jẹ́ pé iléeṣẹ́ ọ̀hún kéde ìlékún àwọn owó ohun tẹnu oúnjẹ ọ̀hún ilé tó sì mú kí àwọn aráàlú fi ọ̀nà ṣùgbọ́n iléeṣẹ́ ọ̀hún lásìkò tó ń ṣe àfọ̀mọ́sọ ọdún pé pẹ̀lú àwọn àgbéǹde àti ìgbérasọ ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà òun ló yẹ kí òun mú ẹ̀dínkù bá owó òun ní báyìí tó yẹ pé ó ti wá já wá sílẹ̀ ó ní yàtọ̀ sí àwọn àhesọ ọ̀rọ̀ kan tí àwọn aráàlú ń sọ pé látàrí pé àwọn èèyàn kẹ̀yìn sí àwọn oúnjẹ òun ló fà á tí wọ́n fi mú ẹ̀dínkù rẹ̀ bá ó ní kì í ṣe bẹ́ẹ̀ torí pé àwọn aráàlú lọ pé àwọn náà ń gbọ́ ohun tí wọ́n sọ tí àwọn sì rí pé níwọ̀n tí ètò ọrọ̀ ajé ti ń yí padà ó di kí àwọn náà ṣe àtìlẹ́yìn fún wọn alukoro fún iléeṣẹ́ ọ̀hún alàgbà tèmítọ́pẹ́ aṣíwájú lásìkò èlé tí ó ń sọ̀rọ̀ ọ̀hún fáwọn akọ̀ròyìn nílùú èkó sọdún pé iléeṣẹ́ ọ̀hún lẹ́yìn tó ti gbé bíi ogún ọdún nílẹ̀ nàìjíríà ni kò lè mọ̀ọ́mọ̀ máa mú ìnira bá aráàlú oníwíkì ìbáṣegbé ti ètò ọrọ̀ ajé ṣeré ni òun náà iléeṣẹ́ náà ṣetán láti rí i pé fòólé ọjà ọ̀hún ó ní ó jẹ́ iléeṣẹ́ èlé tó nífẹ̀ẹ́ àwọn oníbàárà rẹ̀ tí kò sì kó yẹn wọn kéré ó wáá fi dá àwọn aráàlú lójú pé bí ètò ọrọ̀ ajé bá ṣe ti ń yí padà sí tó sì ń wá sílẹ̀ òun ni iléeṣẹ́ ọ̀hún náà máa mú ẹ̀dínkù bá àwọn ọjà rẹ̀ eléyìí tí àwọn aráàlú ń béèrè fún tó wà nínú báyìí lọ fún àgbéyẹ̀wò ìròyìn fún ti àṣálẹ̀ tó bá pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ń láǹfààní àti máa gbọ́ wa ẹ láǹfààní àti fi àtẹ̀jíṣẹ́ ń ṣọwọ́ sí nọ́mbà eléyìí tẹ́ ń wò lójú ẹ̀rọ móhùnmáwòrán yìí eléyìí tí ó máa fi ìròyìn ọ̀hún ta yín lólobó bá ṣe ń wọlé lọ́kọ̀ọ̀kan ìjèjì àgórígbé tí òun kẹsì tọ́tẹ̀ kí ẹ máa bá gba ìtanilólobó ọ̀hún bó bá ṣe ń wọlé lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ láǹfààní àti ṣe àpọ́nkálẹ̀ àti àtànká àwọn ìròyìn wa àti tọwọ́ lọ́kànjọ̀kan tá a ti gbà sílẹ̀ kó bá lè délé dóko lórí àwọn ẹ̀rọ ti ìbánidọ́rẹ̀ẹ́ yín ẹ ṣeun tẹ́ tẹ́ ń wò tẹ̀sí tẹ́tí sí ti yorùbá broadcasting network ybn ìkànnì tó fi yorùbá pọ́nbélé eléyìí tí ò lábùlà gbé àwọn ìròyìn rẹ̀ àti ètò rẹ̀ ọlọ́kanjọ̀kan jáde ṣèyí ìpàdé ọlátọ́jọ́ oníròyìn ló dágbére fún yín pé ó dàárọ̀ oorun ayọ̀ lásùn ire o. yorùbá broadcasting network fún ìgbèdìde àṣà yorùbá.